وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní tún ṣe pẹ̀lú à ń kí ẹ̀yin olùgbọ́ wa gbogbo jákèjádò ilẹ̀ àgbáńláyé tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa gbọ́ ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ lórí ètò tí a pè ní alefik fidin wípé akudédé àsìkò yìí akujúmọ́ aláàjẹká ṣe wúpẹ́ ọ̀làdùnní olórúkọ mi mo kì í kàbọ̀ sórí ètò mo ṣì ń bẹ pẹ̀lú asheikh dr sharafdin gbadebo rọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹ ṣàánú ajé lọgbọmọṣọ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ní àárọ̀ yìí sheikh ẹ káàbọ̀ sórí ètò ní ìbéèrè tí màá kọ́ fi ṣíde kó torí pé àwọn èèyàn mọ̀ pé wọlé béèrè ìbéèrè kan àbí kejì òun náà ni pé báwo la ṣe ṣe aṣọ wa ọmọkùnrin òpó ń lò tí ó bá tọ̀ sí wa lára bóyá gbé lọ́wọ́ ṣèṣì tọ̀ sí wa lára àti nígbà tí ọmọbìnrin tóun náà jẹ́ ọmọ òpónlò tóun náà bá tọ̀ sí wa lára tó sì jẹ́ pé aṣọ yìí à ń bùkátà yìí pé a tún fẹ́ wọ̀ kírun padà àfẹ́ bọ́ sílẹ̀ mọ́ lópin ìgbà tó jẹ́ pé bóyá kò tí dọ̀tí lójú tiwa bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu warahmatulahi wabarakatu. wa aleykum salaam warahmatulahi wabarakatu. ní ìgbà tí ọmọdé kékeré kùnrin tó bá fi lè tọ̀ sí wa lára. lọ́mọ tó ṣe pé kò ì tí ì máa jẹ́ǹjẹ míì yàtọ̀ sí ọmú ìyá rẹ̀ irú àwọn eléyìí ìtọ̀ wọn ní tí ń bùkátà náà ni pé ká fọ́n omi sí dáadáa tábà tí wàá wọ́n omi sí dáadáa ká fún aṣọ yẹn lọ́ba tán ṣùgbọ́n tó bá pé ọmọdébìnrin ni tọ́ọ̀nù náà ò tíì máa jẹun yàtọ̀ sọ́mú ìyá rẹ̀ òun tiẹ̀ fífọ̀ láfọ ìtàn yẹn kúrò lára aṣọ yẹn nípa apá fífọ̀ fífọ̀ pé á rẹ àyè ibi títàn yẹn wà lómi àwọn àgbo dáadáa lẹ́yìn tá a bá gbó dáadáa láṣẹ tí wọ́n á fomi míì láfi sínú torí pé ṣẹlẹ̀ kí wọ́n gbé ọmọdékùnrin wa bá nàbì sallallahu alaihi wasallam tẹ́ pípé tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ wọ́n tọ̀ sí ànábì lára ànábì fàmìsì wọ́n gbé ọmọdébìnrin wa tóun náà tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ òun náà tọ̀ sí ànábì sallallahu alaihi wasallam la fífọ́ làǹábì fọ ìtọ́ rẹ̀ torí ẹ̀ nínú. No al-furuq al-fiqhiyya wọn á ń ṣèbéèrè pé kí ló fà tó fi jẹ́ pé tí ọmọdékùnrin tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ tó bá jẹ́ pò ń lọ́ bá tọ̀ sí ni lára fífa ni wọ́n ní ká fa mi sí yàtọ̀ sí ọmọdébìnrin tó ń ná ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ tí wọ́n fi ní ká fọ́ nù kí ni yàtọ̀ tó wà láàrin méjèèjì tó ń ti pé ìtọ̀ ilẹ̀ kíní wọn tó jáde látàrọ ọmọdé kékeré rọ́ńdó tí ò tí ì máa jẹun yàtọ̀ sọ́mù ìyá rẹ̀ hmm. sọ́wọ́ jíjọ́kùnrin àti jíjọ́bìnrin ló mú kí ìyàtọ̀ bá ìdájọ́ yìí ni tàbí nǹkan míì wá ń bẹ́ńbẹ́ wọn náà bira rẹ̀ léèrè o hmm. kó fi màtọ́ bá lágbọ̀ọ́yé fọ́k náà. jazakumullahu khairan ah, ẹ̀yin olùgbọ́ wa gbogbo àsìkò tí tó báyìí tí máa pè wọlé orí nọ́mbà tí mo kò wọlé sí rèé fún àwa tí à ń bẹ ní agbègbè yìí jákèjádò nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tí àwọn ọmọ kò wọlé sí rèé o plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè gbogbo jákèjádò ayé plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí a ṣe ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú wòmíwọ Facebook ẹ kàn ṣáàfi ọ̀làdùnní bello ẹ fi wá kẹbi sáàchì ẹ ẹ ti rí èmi àti sheikh tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́bá tí wọ́n wò ẹ̀yin náà ẹ máa ṣí ààrẹ káàkiri fún àwọn èèyàn kó máa já àǹfààní fún wa ẹ̀lọ́ o ìyá o ti já ẹ̀lọ́ o. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yín. ọmọ mi náà mo bá síwájú rẹ̀ tó mọ̀. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni lórí sọ̀nà àbíjà náà. Mhm. a rí i pé mo lọ bí ìsìnkú kan wọ́n rí pé ìmáàmù tó kírun wọ́n ń pààrọ̀ lára àwọn ẹnìkan kọ́kọ́ kírun asálámà ẹnìkejì náà tó gbọ́ bẹ̀ ẹnìkẹta náà tó gbọ́ bẹ̀ wọ́n á ní ṣe sàárẹ̀ ìsìlámù tẹ̀lé léyìí sàárẹ̀ ìsìlámù faramọ́ ìṣesí yìí àti kíni àlàyé lórí rẹ̀. a ti gbọ́ iye. alhamdulilayi nígbà tí òkú mùsùlùmí bá kú ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn mùsùlùmí wọ́n ṣe sọ̀látùl jánásà sí lára hmm. ṣùgbọ́n ọ̀ràn àyà yìí táwọn kan bá ti ṣe kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹni tí kò kópa ń bẹ hmm. wọ́n máa ń pè ní fardun ala sabilil kifaya torí di eléyìí tí lè má mọ ẹyọ kan tó bá ti síwájú sọ láti sókùlà ó ti tó àbùkátà kí lè má mú mi lè má mú mi lè má mú mi oníkàlùkọ wa sọ pé àfikún náà síwájú láti ṣe sọ láti sókù yẹn lára ìmáàmù hmm. ẹyọ kan ti tó ṣùgbọ́n ká ṣàkíyèsí níta ni lè má máa yọ kàn náà tí ó síwájú láti ṣe sọ láti sókù la kọjá ẹni tó jẹ́ pọ́ dángájíá níbi tawhid hmm. kọ́má ṣe jẹ́ ẹni tó da lóru papọ̀ mọ́sápà hmm. kọ́má jẹ́ ẹni tó mẹ́bọ mẹ́sìn hmm. nítorí pé ẹni tá a fẹ́ ṣe sọ láti sí lára yìí ń wò wá a sì ń ran kàn kíkẹ́ kọ́nà wọn bá kọ́ gba ìpẹ́ wa lórí ẹ̀ bàbá wa jẹ́ ẹni tó da lóru papọ̀ mọ́sápà tá a jẹ́ni tó ṣe kó ti mẹ́bọ mẹ́sìn tẹ́rù wọn wá lọ́lọ́ máa ń gbà pẹ̀ wọn lórí ìta ni. anábà hmm. Muhammad sallallahu alayhi wa sallam onítẹ̀mí bá ń ṣe sọ̀láàtì sókù lára fa akhlisu lahu min ad-du'a hmm. ẹ ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé kò ń bùkátà àdúrà yìí. bẹ́ẹ̀ ni nínú hadith eléyìí tó wá látọ̀dọ̀ uh, abdullahi bin abbas radiyallahu anhuma. Mm omi ìtura látọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha ọ̀kan nínú àwọn àdéhùn méjèèjì ní tẹ́nìkan bá fi lè kú táwọn aréèyàn ogójì tí wọ́n dúró ṣe sọ láti ṣe lára tí wọ́n kì í fi nǹkan kan ṣe bọ́ sọ́lọ́run ọba nínú ìjọsìn ọlọ́run ọba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀ e. àdéhùn hmm. kejì sọ pé tá a bá aréèyàn ọgọ́rùn hmm. tí wọ́n dúró ṣe sọ láti ṣe lára tí wọ́n ọ̀dá lóru papọ̀ mọ́sápà ọlọ́run ọba yóò gba ìpẹ́ wọn lórí ẹ̀ e. ìbéèrè ńlá nla ìpèníjà eléyìí tọ́ka màmá leléyìí sáà hmm. gbọ́lọ́ ń gbọ́ lódodo hmm. àbí gbàgbọ́ ojú ayé lásán là ń gbé ká nígbà tó ṣe pé ẹbọ àti ìgbà fún nǹkan míì tó yàtọ̀ sí Allah òun náà ló wa hmm. ìmáàmù kan ti tó ẹjọ́ àbùkátà lè máàmù méjì àwọn míì máa àwa wípé hàn bí kú oníkálukú dá dúró ṣe sọ láti sànàbì lánàá hmm. kì í ṣe pé lè má mọ ẹyọ kan bẹ́ẹ̀ ni ẹjọ́ jẹ́ pànàbì náà lẹ́ni tó kù ní ìsìn hmm. sódà tẹ̀yìn náà oníkálukú wọn fi wá dúró lọ́kọ̀ọ̀kan sọ́kọ̀ọ̀kan lẹ́yìn dúró àbí lè má mú púpọ̀ jàmá jàmá tún tò lẹ́yìn rẹ̀ hmm. sọ gbogbo nǹkan tí ò jọra wọn kò sí bá a ṣe lè fi wọn wéra wọn káṣírí ò ní tú lọ́sàn gàgà. ẹ lọ́hùn aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yín àti bí ẹ ti ń pè yìí. ó kọ́ yín o àti bí ẹ ti ń pè yìí ń gbọ́ yín. láti wo na láti Saudi naam kí ni ìbéèrè yín. a fẹ́ bèrè fún abẹ́ ìṣẹ̀lẹ̀ tí ọkùnrin kọ̀ǹpútà láì ṣe láì rè àbí tí obìnrin tó bá ń dìtàkọ́ǹtì ọkùnrin látara yìí bóyá àtẹ̀rẹ̀ ni àtẹ̀rẹ̀ ni tòun tọkùnrin tọkùnrin bóyá ní ó ní nǹkan kan jà yàtọ̀ sí tó bóyá àmì súnmọ́ rẹ ní lójú ọ̀nà ara kò sí olóúnjẹ ní ó ní nǹkan gbà lọ́wọ́ obìnrin yẹn gbà látara pé a máa gbàdúrà fún ìtẹ̀kọ́ ní pẹ́pẹ́ lọ́wọ́ ìṣèlú tọkùnrin náà wà fún bàbá ìkéyìí láti fi obìnrin rẹ̀ lẹ̀ tàbí kọjọ́ yìí pé bí mo ṣe sọ̀rọ̀ láwọn láì fi àkókò ṣòfò bóyá obìnrin náà lọ sí bẹ́ẹ̀ fọ́fún mi ètùtù ẹ̀fà ìdájọ́ wo ni ó wà láti fún ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ìbéèrè wọn ò ní pé tí ọkùnrin àtobìnrin bá wà tí wọ́n sì ń gbà lérò tí wọ́n ti jọ gbà wípé ìjẹ́bù àlèkùbú ló ti wáyé pé àfẹ́ra màá fi ọ mo ti gbà tọ̀ ọ wá di pé ọkùnrin sọ fóbìnrin yìí pé dákun máa fàdúrà ràn mí lọ́wọ́ mò ń gbèrò pé kọ́wọ́ mi tẹ̀ nǹkan báyìí kọ́lọ́ ń ṣe rọrùn fún mi àbí ọkùnrin náà lọ àbí obìnrin náà lọ sọ fọkùnrin bẹ́ẹ̀ àbọ́kùnrin ìkan náà méjì tán sá sọ fún àwọn bẹ́ẹ̀ wípé ṣé nígbà tí ọwọ́ rẹ̀ bá tẹ̀ ń tọ́ fẹ̀ ń tán tọ́lọ́ ń gbàdúrà rẹ̀ látàrí pé ó tọ̀ obìnrin náà òun náà gbìyànjú pé ó ń fi àdúrà kún lọ́wọ́ ṣé ó wá tọ́ àbọ̀ dá kí ọkùnrin kó apàdà wá járúfẹ́ obìnrin jùlẹ̀ pé òun ò fẹ́ mọ́ kó a lọ lómi. alhamdulilayi tó bá ń gbé bẹ́ẹ̀ sí sàn ni pé al-ijab wal-qabul ti ṣẹlẹ̀ al-ijab wal-qabul tó bá ti ṣẹlẹ̀ ìyá obìnrin ti dìyàwó ọkùnrin náà ti dọkọ. sọ ọ̀rọ̀ pé ìgbà tí nǹkan ti ń wá tó wá bọ́ sí tán látàrí pé òun náà ń ṣàdúrà èkejì náà ń bá a ṣàdúà òun ọ̀wá fẹ́ mọ́ ọ́n hmm. kí ló ń jọba òsì ń tọ́jọba yẹn because ó dàbí gbà téèyàn ọmọ ti ń ṣe ni hmm. nítorí pé ọ̀n bẹ lọ́n kọ́ lọ́n jẹ́ kí n tọ́n fẹ́ bọ́ sí i ṣebí kí hmm. gbèsè ayé rẹ̀ àti ìyàwó rẹ̀ lè bá rọrùn kọ́ lọ́n jẹ́ kí n tọ́n fẹ́ bọ́ sí i nítorí ìgbépọ̀ rẹ̀ pẹ̀lọ́kọ rẹ̀ kó lè bá a sùn wá ni kí dé tó fi wá jẹ́ kí ń gbàdádù àgbà ọgbà síbi pé kẹ́ ẹ̀ túká. sẹ́yìn lẹ́yìn bẹnu pé èèyàn lérò hmm. èèyàn sì máa ń tí ń ṣe. Hmm. nítorí pé tádùn lọ síbi pé eléyìí ọ̀yẹ hmm. lẹ́ni má. so mọ̀lẹ́kà ló kù tó tún afẹ́ nù. <laughs> ni wàá rí i pé èèyàn wa kù síbi tá a kù sí mi. ẹni tí sì ń yìí pé ó kù sọkọ sẹ́ni tó pé tán. ẹ lọ́wọ́ salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. akọ alájímọ. ẹ sùn màmá. lọ́jà sọ̀pọ̀ rẹ̀. àmín. orúkọ mi sẹ̀rífàtì abdulsalam látọ́kọ̀ ewédè gbọ́mọ̀sọ̀. kí ni ìbéèrè yín màmá. mo fẹ́ béèrè pé kí ni ṣẹ̀ríà ẹni tí ò rí nǹkan hmm. tí ó sì mọ kó òun rí tí ó sì tún mọ̀ fọlọ́run búra nǹkan wò sí rí bẹ́ẹ̀. irú nǹkan wo màmá irú nǹkan wo ní ọ̀pọ̀ wọn. àgbàyà ọ̀rọ̀ kan lọ́wọ́ sọ fún yàn. Mhm. tí wọ́n wá jẹ́ pé kò sí ń bẹ gangan. wọ́n sì wọ́n tọ́ bí ẹni tó jókòó sí nǹkan gan-an ní nǹkan wò sí rí bẹ́ẹ̀. alhamdulilayi ẹni tó bá rí bẹ́ẹ̀ ti ṣe wúyàn òpùrọ́ nù hmm. ẹni tó bá sì jẹ́ òpùrọ́ ọlọ́run láàánú wọn hmm, hmm. ọlọ́run ni alẹ́ láàánú tó lọ́ọ̀hìn alẹ́ kẹrìbì ẹ tẹ́tí ẹ gbọ́ làánà ọlọ́nkọ́ máa jẹ́ tàwọn òpùrọ́. anábì sallallahu alaihi wasallam sì hàn wá létí ó kìlọ̀ fún wa mm. ká sọ̀ra fún irọ́ pa torí irọ́ a máa pè ní lọ sídìí yíya pòkè ìṣe mm. pòkè a sì máa pè ní lọ sídìí àti wọnà mm. kọ́lá ẹlẹ́dàá kọ́mọ̀sí wa lọ́ọ́ máa ná. pọ̀lọpọ̀ irọ́ pọ́n ẹnu wọn débi pé wọ́n tún máa dára sí ẹlòmíì wọn ò máa lẹ́nu rí irọ́ burúkú yìí náà sani sáá eléyìí ò dáa o kò sì dáa kò dáa rárá. Hmm. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ́ mi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ́ mi. láti. kí ni ìbéèrè yín. Hello. kí ni ìbéèrè yìí o. ìbéèrè alákọ̀ọ́kọ́. naam. lórí kápẹ́rẹ́ fún ẹ̀rọ lórí kápẹ́rẹ́ fún ọmọ ọmọkùnrin ní àgbègbè tí wọ́n bá jọ ìdẹ́kùnrin méjì àgbègbè bẹ́ẹ̀ ni ẹ. bákan náà ṣé a lè ní ìṣe ààbò pẹ̀lú orúkọ papọ̀ ààbò kẹrin orúkọ kẹrin ṣé a lè ní ìṣe papọ̀. nígbà kẹta ṣé ẹ tábàdé mọ́. ìdí ọkọ tó bọ́ ọmọ wá yẹn lórí ṣé ìṣẹ̀rí àṣàkà rẹ̀. naam ọ̀dà a ti gbọ́ yín o a ti gbọ́ yín. ni pé tí èèyàn bá bímọ ọkùnrin pé téèyàn ń pa àgbò méjì tó bá jẹ́ obìnrin ni kò yé dáadáa pẹ̀lú bójú ọ̀pọ̀ ṣe rí. àkókò adisa nabi sallallahu alayhi wa sallam mm. ó fi hàn wá pé anil gulami shatan wa anil jariyati shah wípé àgbò méjì lẹ́pa fún àwọn ọmọkùnrin ẹ sì máa pàgbò kọ̀ọ̀kan fáwọn ọmọbìnrin so àwọn olùmọ̀ràn nànà rẹ̀ wọ́n ṣàlàyé ọmọ làwọn méjèèjì mm. kí ló dé tó fi wá jẹ́pọ̀ kan wọn ni wọ́n pàgbò méjì fún ọ̀kan wọn ni wọ́n pàgbò kan fún eléyìí náà wà bẹ ìmọ̀ tá à ń pè ní al-furuq al-fiqhiyya hmm. kí ló dé tán fi wá sí ìyàtọ̀ láàrin méjèèjì wọ́n ní n tó fà á nínú sábàbí náà ní pé ọmọkùnrin ọ̀dà bí ọmọbìnrin hmm. a sì mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn láyé ó tẹ́ wọn lọ́rùn ó wù wọn káwọn bímọ ọkùnrin ju káwọn bímọ obìnrin lọ hmm. ní ìgbà tí ìyá Maryam aleyhi salam tẹ́ ń tọrọ ọmọ tí wọ́n máa tẹ́ ń tọrọ ọmọ tó ṣe kó sì lórí fọlọ́ wípé wọ́n fi ilẹ̀ kọ́ máa ṣètọ́jú mọ́ṣáláṣí Baitul Maqdis èrò tí ẹni pọ́ ọmọkùnrin lòun ò bì ṣùgbọ́n gbà tí ó bí mata ọmọbìnrin lọ́lọ́run ọba fún nínú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà tó bí ma ìtàn ó ní walaysa dhakaru kal untha bẹ́ẹ̀ ni ọmọkùnrin ò dà bí ọmọbìnrin tó bá ń pẹ́ àṣìsọ lọ́ba sọ ìwékòwé lọ́ba wé ọlọ́run kì í fi nílẹ̀ lórí ìsọkúsọ hmm. àti àṣìsọ ọlọ́run ọba tún sí. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé ìmọ̀sí kálukú náà nípa ọmọkùnrin ọ̀dà bíi ọmọbìnrin hmm. torí ẹ̀ nígbà tó yẹ pé ọkàn yín mú ọmọkùnrin ju ọmọbìnrin lọ ó wù yín kẹ́ bí ọmọkùnrin ju ọmọbìnrin lọ ìdùnnú tí máa bẹ fún yín pọ̀ lórí tẹ́ bá bí ọmọkùnrin ju tọmọbìnrin lọ Al-Imam Ọlọ́run fi ní ẹpà àgbò méjì fọmọkùnrin ẹpẹ ọ̀kan fún ọmọbìnrin. tó àwọn àdéhìí kan wá wà tó bá nàbì sallallahu alaihi wasallam ó pẹran àkíkà fún alḥasan àti alḥusain àgbò hmm. kọ̀ọ̀kan lọ́pàá fún wọn. Hmm. eléyìí ń bẹ nínú nǹkan tí ìmáàmù wa Malik rahimahullah tó dì mú ṣùgbọ́n eléyìí kò ti ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a sọ kò ti dànù nítorí pé nínú òfin ṣẹ̀ríà a rí i pé àdìsí ta lákọ̀ọ́kọ́ tó sọ fún wa nípa apágbò méjì ní fọkùnrin àgbò kan fóbìnrin hmm. ọ̀rọ̀ lànàbì fi sọ hmm. a sì máa ń pè ní tó bá wá lọ́rọ̀ tó wá láṣẹ tó bá tako ní tànàbì ṣe níṣẹ́ tó hù níwà eléyìí tó sọ lọ́rọ̀ tó pa láṣẹ láàfún lọ́lá lórí ètò ṣe tó hù níwà hmm. nítorí pé ètò ṣe tó hù níwà ó lè nítumà eléyìí tó ìtọ́sọ lọ́rọ̀ ò lè ní láéláé a lè sọ pé nítorí pọ́jà nàbì ni. ṣùgbọ́n ìtọ́ sọ lọ́rọ̀ ọ̀kárí ilé ọ̀kárí oko ọ̀kárí dúdú ọ̀kárí funfun ọ̀kárí gíga ọ̀kárí kúkúrú òfin rẹ̀ ọ̀ máa bẹ láéláé torí àwọn sọ pé ìtọ́ dọ́gba jù ni pé á pa àgbò méjì fọmọkùnrin á pẹ̀ ọ̀kan fọmọbìnrin wáyé o wọ́n ní ṣé àwa lè lù pọ̀ bí kápẹ́ èèyàn lágbára àgbò àmọ́ wo rẹ̀ ọ̀ká àgbò méjì tó lè ra àgbò kan àtòrúkọ àbí tó lè ra àgbò kan àti àgùntàn kan àbí sọ lè ra àgbo kan àtògúnfe hmm. kó sí wàhálà ń bẹ lókun ìwà tó bá pé ntágbára rẹ bá kánù hmm. a máa rántí pé tí wọn ní ká ṣe ká ṣe láti fi ṣẹ̀sìn ó pàtàkì ó sì jẹ́ nǹkan tó yẹ kí mùsùlùmí ó mójútó yàtọ̀ sí tẹ̀ ń ṣe láti fi ṣàṣà hmm. nítorí pé bó ti ṣe bímọ náà nù tó máa wá wá wí tó máa wé nǹkan máa wá pé kò sí nǹkan nì ọmọ yìí ọba nǹkan lẹ̀ ni hmm. náà ni òjá lè pẹran àkíkọ̀ fún hmm. ìwọ yìí kan náà ni ló sì jẹ́ pé ọlọ́ra irú màálù bíi mẹ́wàá orí màálù bíi mẹ́ta ìwọ náà lọ́ lọ́ gbàgá o tún di gbogbo ọ̀nà táwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n máa hmm. gbà kọjá o tún á lọ pé wẹ̀jẹ̀wẹ̀ mú wa torí pa bímọ torí pa ókè owó tí a fi ṣe gbogbo eléyìí lẹ́gbẹ̀ẹ́ ẹran àkíkọ̀ èwo lọ́wọ́n jù so èyí tí wọ́n ní ká ṣe lẹ́sìn ní ẹja máa mójútó hmm. ní ẹja kàkún bàbàrà hmm. yàtọ̀ sí èyí tẹ̀ ń ṣe láti fi ṣàṣà hmm. so eléyìí jẹba wọ́n ní ìkejì ọmọ ibi ọmọ báwo ni ṣẹ̀ríà sọ pé ká ṣe ṣẹ̀ríà wa ti fi hàn wá gbogbo ohun tó bá jẹ ara ọmọ èèyàn so a gbọdọ sọ síbi tí èèyàn ti máa fojú gánni rẹ̀ nítorí pé báwùjọ bá ti já àwùjọ tó dáa Hmm. àwùjọ àwọn ẹni rè tó dàbí àwùjọ àwọn sàhábà anábì hmm. sallallahu alaihi wasallam hmm. ó ní tẹ́ bá gé ìkànnà tẹ́ bá gérun ẹ rí mọ́lẹ̀ ni tó tún jẹ́ àwùjọ àwọn sàhábà nù ká tó wá fún àwọn àwùjọ tó dára pọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n yàkà wọ́n pọ̀ bàjẹ́ àwọn afẹ́ bá tọmọlàkejì jẹ́ káwọn fi máa rẹ́rìn wọ́n pọ̀ lọ́sọ̀à bóun Islam wọn sì wá sọ pé tẹ́ bá mú bí ọmọ o ẹ fi ilẹ̀ ẹ sọ sórí àkìtàn kẹlẹ́dẹ̀ ọmọ ẹ̀jẹ̀ o hmm. ẹ sọ sí orí àkìtàn kájọ ọmọ ẹ̀jẹ̀ o hmm. àbí ẹ ti ẹ̀ rí má bi tí gbogbo èèyàn ti mọ̀ pé bẹ́lẹ̀ rí má tó lórí hmm. ibú kan àlọ́ gbé tí ó gbógun òfò kan làwọn fẹ́ fi ṣe ẹjẹ́ bíi dẹ́nu a'udhu billahi minash shaitani rajim wàá lọ rí má lẹ̀ níbi tẹ́ni kò tí ní ma bí tó rí má èyí ṣe pé tó sì máa sọ̀rọ̀ bí ẹni tí ah, hello. hello hello ẹ ṣì ń bẹ lójú òpó hello ìyá ó ti padà já hello. àwọn àyíká. wa salaam wa rahmatullahi ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni dèkèrò láì láti ìlú Ṣakí. láti Ṣakí kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín o. ìbéèrè ni a kí àwọn olùwọ́ wa. ẹ ṣé o. ọlọ́run dá fún ẹ jẹ́ kí wọ́n pẹ́ fún wa. àmín ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ ni pé tí gbogbo ẹni tí ó bá gbọ́ sálámù mm-hmm. yálà tí ń ṣe pé òun ni wọ́n dojú sálámù kọ mm-hmm. gbogbo ẹni tó bá gbọ́ sálámù tí mm-hmm. gbogbo ẹ̀ ní ìdáhùn di ọ̀ràn yẹn fún. béèrè mi àkọ́kọ́ nìyẹn. sọ èkejì. béèrè mi èkejì tó wá dá lórí pé pé ṣe ọlọ́ọ̀bá láàrú fún àwọn kan ní orí ọ̀fẹ́ tó jẹ́ pé wọ́n máa ń lo wọ́n máa ń lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ lóṣooṣù. Mm-hmm. nípa máa fi ẹ̀jẹ̀ lẹ̀ ṣé ìyẹn lè gba owó lórí rẹ̀ torí a rí àwọn kẹ̀kẹ́ pé tí wọ́n bá lọ fẹ̀jẹ̀ lẹ̀ nígbà míì àwọn dókítà yẹn máa ń fún wọn ní one thousand. ọ̀dà àti wọ́n yé. ṣé kí ni òfin ọlọ́run dá lé lórí eléyìí. àtọ́nayé àwọn dókítà mi sọ yẹn pé ẹ̀jẹ̀ tí wọ́n filẹ̀ àwọn máa ń ta ní owó tí ó lágbọ̀n. a ti gbọ́ yé a ti gbọ́ yé naam sheik. alhamdulilayi tabagbo kan sálámà. naam tí a sì mọ̀ yí pé àwa ni wọ́n dojú sálámà ńkọ hmm. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká dáhùn hmm. nítorí pé ìkọ́kọ́ sálámà sọ́mọlàkejì wa súnà ni kì í sọ̀ràn àyàn hmm. nǹkan tó kíta bá ṣe àgbàládá ni ṣùgbọ́n tí wọ́n bá wá sálámà síyàn ọ̀ràn èèyàn ni pé kéèyàn dáhùn téèyàn bá kọ̀ láti dáhùn ọ̀ràn retí rẹ̀ ń jọ gbẹ̀ndà kìyàm. La ilaha illallah. torí de eléyìí tá a bá ti sálámà sí wa tá a sì mọ̀ pa àwọn sálámà sí àdáhùn tá a bá wá jókòó tá a pọ̀ láyè ibi tá a wà ẹnìkan wá sálámà sí gbogbo wa tẹnìkan bá ti dáhùn òtítọ́ hmm. kìí ṣe dandan ni pé kí gbogbo wa ká dáhùn hmm wàyí o kìí ṣe bẹ́ẹ̀ wá ní tí wọ́n bá dákọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwa sì láǹfààní àti fetí gbọ́ oníkó àwọn sì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ èmi ni wọ́n dojú rẹ̀ kó èmi kọ́ wọ́n dojú rẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ hmm. wàá sì sallallahu alayhi wa sallam nítorí kọ́ mọ̀bà àdìpín yàn tẹ̀ lọ́fà tẹ́tẹ́ dì hmm. torí pé náà àdìtà nàbì sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kọ́ tẹ ọlọ́run kò fi mọ́ ẹ̀gbọ́lẹ̀ hmm. ẹnikẹ́ni tó bá gbọ́ tán dárúkọ rẹ̀ tí ò sàṣàlátù fún ọ bẹ́ẹ̀ ni màláìka sọ oníkànnàbí ọ̀sọ́ sọ àmì sọ wàyí o tó bá yẹ pé ẹlòmíràn wọn bá dojú sálámà kọ tó sì jẹ́ pé onítìyìn bá ti dáhùn kìí ṣàwa ni wọ́n ń bá wí àbùkátà pé ká dáhùn àwa lè tàn jí tó bá jẹ́ pé kò fura pò ní wọ́n ń sálámà sí wọ́n ń sálámà sí ọ̀rẹ́ wa so òun náà sì dáhùn pé wa alaykumus salam lẹ́yìn eléyìí wọ́n ní ṣé ká máa lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ láwọn ilé ìtọ́jú aláàárẹ̀ gbogbo tó ń bẹnu tí islam farama àbí báwo lópin ìgbà tó bá pẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ń lọ fílẹ̀ yẹn ẹ̀ ń fílẹ̀ kó lè bá jẹ́ nǹkan tí wọ́n lè lò hmm. fẹ́ni tó bá bùkátà rẹ̀ nínú àwọn aláàárẹ̀ kódà aláàárẹ̀ yẹn gan ó lè má jẹ́ mùsùlùmí torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní inna fi kulli dhati kabidin ratibatin ajra ó ní gbogbo ìrànlọ́wọ́ tó o bá ṣe fẹ́ni tó lẹ́dọ̀ tí ń mí ọlọ́run ọ̀sán ọlẹ́sàn lórí ẹ̀. kódà kó ṣe pé nǹkan tó lẹ́dọ̀ tí ń mí kì í ṣèyàn ẹranko ni iná lọ bá ràn lọ́wọ́ ọlọ́run ọ̀sán ọlẹ́sàn lórí rẹ̀. bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ pé wà mùsùlùmí kí ló ní ran mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ sí pàápàá jùlọ ló bá pé nǹkan kan tí ń bùkátà ìwọ lè ṣe fún. anábìnrin hmm. man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al. Hmm. gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní kápá láti ṣe ọmọ àyá rẹ̀ láǹfààní pẹ̀lú nǹkan kan kò ṣe bẹ́ẹ̀. so eléyìí ọ̀jẹ̀bà. wọ́n ní tí àwọn bá lọ́ọ́ fi ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ wọ́n á máa fún àwọn èèyàn lówó sọ káwọn gbà. kò yẹ kẹ́ gbowó kankan lórí nǹkan kan eléyìí tó ṣe kọ́ jáde lára yín gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ yín kò tọ́ pé kẹ́ gbowó kankan lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé bóyá ó fẹ́ fi kídìnì rẹ̀ kan sílẹ̀ hmm. fẹ́ni tó ń bùkátà rẹ̀ nínú àwọn èèyàn láti fi sẹ̀mí ó bùkátà láti gbowó lórí ẹ̀ torí kò sí nǹkan kan nínú ẹ̀yà ara wa tó wà fún títà hmm. èló làbá ta gan-an tí ọba ká Islam ọ̀fara má pé ká máa ta nǹkan kan lára tó fi dórí ẹ̀jẹ̀ hmm. wọ́n á ní tí wọ́n bá fún wa lówó ńkọ́ ètò dáa jù òun náà ní pé tẹ́ ẹ bá ti mọ̀ pé tẹ́ ẹ bá ti fẹ̀jẹ̀ yẹn sílẹ̀ wọ́n fún yín lówó ẹ gbọ́dọ̀ lọ fẹ̀jẹ̀ yẹn sílẹ̀ rárá hmm. nítorí pé bẹ́ẹ̀ dàbí ọgbọ́n bẹ́ẹ̀ sì ta lókòtò ní tí ó padà hàn náà ni pé ẹ̀dọ́gbọ́n lọ ta ẹ̀jẹ̀ yín ni hmm. fowó hmm. nítorí pé ẹlòmíì ebi ń pa yóò á sọ pé kàn jẹ́ kàn lọ hospital kàn lọ fẹ̀jẹ̀ lẹ̀ bó ṣe one thousand ló ń bá rí bẹ́ẹ̀ òun ò fi jẹun tòní títí dàárọ̀ la <laughs> so o lè dọ́gbọ́n fọlọ̀ hmm. so bó ṣe rí ọlọ́mọ ọmọnú rẹ ọmọ hmm. tó di sọ́kàn hmm. so àmọ́ tó bá jẹ́ pé ìwọ ò béèrè fún o sì tọrọ kẹ́nìkan gbọ́n ọlẹ́bùn ọwọ́ ayẹ́ sì wọ́n sá ní kọ́ gbà náà ni so eléyìí à ń bẹ lọ́nkọ́ máa burú wáyé o wọ́n á ní àwọn ẹni tí máa gbẹ̀jẹun táwọn ń fà lára ọmọlàkejì lọ́fẹ̀ẹ́ ló kọ ọkọ mọlàkejì fẹẹ fi ran ọmọnìyàn lọ́wọ́ títà làwọn máa tà lówó pọkú àbówó gegege sí nǹkan tí wọn ń ṣe ń da. kọdà Hmm. kò dára rárá kí lóyún ń tà á sí òun hmm. dàbí búrẹ́dì hmm. àbó dàbí bọ́tà wọ́n yìí ta nǹkan kan nínú ẹ̀yà àrùn mìíyàn torí ẹ̀ ẹ̀yin sọ pé ah ẹ̀yin ò lè máa tọ́jú rẹ̀ kẹ́ ẹ máa mójútó nu fíríjì kẹ́ ẹ máa mójútó nu kẹ́ ẹ máa gbowó lórí ẹ̀ tó o bá gbà wá sípalẹ̀ mọ́ fàtí dáhùn níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkè yá wọn náà wá lálàá rẹ̀ tó gbé lọ sọ́spítù wọ́n wá ní aláàárẹ̀ yẹn wọ́n bùkátà ẹ̀jẹ̀ oríṣìí báyìí tó hmm. gbogbo ẹ̀yin tẹ́ wá lọ tẹ́ fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ yín kò bá mu ṣùgbọ́n àwọn ní àwọn àpò ẹ̀jẹ̀ rú rẹ̀ táwọn ti kó sínú fíríjì bá rà á ah, bá rà kò nínú ẹ̀yà ọmọ <laughs> so kò burú hmm. ní ìgbà tí ò sọ́nà Hmm. àmọ́ burú kẹta. Hmm. so tó bá jẹ́ pé àbá rí ọ̀nà míì tá a fi lè rẹ́jẹ yẹn àfi káwọ́ rà ká rà á ká má lẹ́sẹ̀ kò tọ́ ká wá tà tó ń tipa àmọ́ pọ́nrán là ń dà. Hmm. so wọ́n ní kò tọ́ ká rà kò tọ́ kẹta ẹ̀yìn sílẹ̀ lè filẹ̀ láì tà. so àwa lè rà ẹsẹ̀ tí wàá sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀tọ̀ fẹ́ tà. láàyè láàyè lẹ́nu. ẹ lọ́wọ́ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. kí àwọn tó ń papọ̀ tura náà láti uk kí àwọn tó tura ọ̀pọ̀lọpọ̀ kọjá kọjá ọ̀pọ̀lọpọ̀ ìjọba. àmín àmín. Um, ìbéèrè mi ni pé ọdún léyà tó ń bọ̀ yìí fún irú àwọn àwọn kan àní àǹfààní àti lè pa ẹ̀rọ pọ̀ tàbí tàbọ̀ ní àwọn tó máa ń ṣe sáfíìsì lẹ́yìn tó máa ń ṣùpá tó bá ti pa kọ́ máa ṣẹ̀lẹ̀ sí àwọn oníkálukú ọ̀pọ̀ tí wọ́n ti pa. ṣé irú nǹkan báyìí a lè a lè ṣe káwọn náà pa fún ọ ló kó bá wọn pa ẹran yẹn tó pé ní nǹkan tó yẹ yé àbúrò yẹn ara wa gbúdọ̀ pa ẹran yẹn fún ara wa wà lẹ́yìn àti pa ní àdúgbò àbíwá yìí hmm. so kó bá ṣàyẹ̀ lórí yẹn kọjá tó lọ àmì kejì ni pé a máa ń rí àwọn kan ní àdúgbò àbí tó bá ṣe òde ìtàn mm. wọ́n máa ń fi bí aṣọ wọ́n á fi pa wọ́n á fi nu gbogbo ojú wọn kúrò àti torí àti tọwọ́ lẹ́yìn tó bá ṣe òde ìtàn mm. tàbí kọ́ lu hand dryer kọ́ fi dry apá àwọn wa àmọ́ bóyá òyìn náà ó tọ̀. náà níparí kọjọ ń tẹ̀lé ọlọ́run àdúrà wo ló dájú láti ṣe fún obìnrin bí obìnrin rere obìnrin tó dáa tí ó ń tó dáa sí ọkọ ẹ̀ àtàwọn ẹgbẹ́ ẹ̀ sọ àdúrà wo ló tayọ tí wọn lè ṣe fún irú ẹni bẹ́ẹ̀ ẹjọ́ fún mi ọkọ yẹn. alhamdulilayi ìbéèrè alákòókò tí ẹ̀ ń bá lówó àti pẹ̀ràn léyà hmm. ṣùgbọ́n tí ò sáǹfààní fún láti pa fúnra ara rẹ̀ hmm. gẹ́gẹ́ bá ti ṣe mọ pọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ láyé especially àwọn ìlú òyìnbó kan wà tó ṣe pé kọ́dà kó ṣe pé olówó tó fẹ́ fi pẹ̀ràn kò sí bó ṣe lè pẹ̀ràn yẹn fúnra rẹ̀ hmm. ó tiẹ̀ gbọ́dọ̀ pẹ̀ràn bíi tẹ́nìkan ti rí ọ torí àwọn kan wà tó jẹ́ pé àwọn ń pera wọn ní ajàfẹ́tọ̀ àwọn ẹranko wọn kà pè ọ́ lẹ́jọ́ ni hmm. láì jẹ́ pé <laughs> wọ́n sá mọ̀ rẹ tẹ́lẹ̀ ọ̀fẹ́ ni wọ́n á palẹ̀ rẹ máa ń lé ah, ni pé a kẹ́ni ọ̀ ń pẹran hmm. ọ lẹ́tọ̀ọ́ láti pẹran kí aláwọ̀ ilé wọn máa jẹ bẹ́sikẹ́ wọn máa jẹ <laughs> bẹ́sikẹ́ bẹ́sikẹ́ ni wọ́n máa jẹ so nítorí ẹ̀ tó bá yẹ pé àbá láǹfààní àti pẹran fúnra ara wa nítorí nǹkan kan àbí nǹkan mi kò sí wàhálà mi a lè fún ẹnìkan kó ṣàṣojú fún wa kán lọ bá wa pa níbi tó bá ti ṣe pa àmọ́ okun kèsì nígbà tí wọ́n bá ń pa wọ́n mọ̀ pé eléyìí ni ẹran léyà alágbájá hmm. ẹnà torí kọ́ mọ̀ bá sí kọ́ mọ̀ bá lọ jẹ́ pé yóò máa pa fúnra ara tiẹ̀ sẹ́wọ̀n kó lé nìyẹn <laughs> eléyìí lẹ́ran léyà alágbájá táwọn àti wá pa tán wọ́n lè bá pín èyí tí wọ́n bá fẹ́ pín bẹ́ẹ̀ wọ́n bá gbé yòókù wá. Hmm. nítorí pé kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹran léyà náà ní kẹ́ pín fáwọn èèyàn hmm. gbogbo ẹ̀ fi ṣe sàrà gbogbo ẹ̀ fi se ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ hmm. ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ wa kulu minha ọlọ́run ní ẹ jẹ nínú rẹ̀ lẹ́yìn náà ẹ tún fáwọn aláìní káwọn náà jẹ́ ń bẹ̀ so eléyìí jẹba wọn ní sọba súnà pé ká Hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé ẹ̀rọ tí wọ́n ti ṣe tó yẹ kí tí wọ́n bá tàn bẹ́ẹ̀ hmm. bá ti lè gbọ́wọ́ gbára bẹ̀ yóò mú kí omi yẹn gbẹ́lẹ̀ kan náà kó sí tó burú bẹ̀ hmm. kó sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa. wọ́n ní irú àdúrà wo la lè máa ṣe fún ìyàwó tó bá dáa sí wa tó dáa sí mọ̀lẹ́bí wa tó yẹ pé àní nǹkan kan tá a lè fi ròyìn rẹ̀ ju pé ìyàwó dáadáa lọ. sòbínú yín ṣe ń dùn sí yẹn lórí dáadáa ti ń ṣe yẹn ẹ̀yin ẹ tọrọ fún tọkàntọkàn pẹ̀lú èdè yorùbá yín yẹn náà hmm. bẹ́ẹ̀ ní sẹ́ ń fẹ́ kó rí fún láyé àtàlùkìyàmù ọlọ́run ọba ọgbọ́ yóò sì gbà inṣàlá ẹ̀kọ́ ńlá lélẹ́yìí fún àwọn fún gbogbo obìnrin tó náà wà nílé ọkọ hmm. nítorí pọ̀pọ̀lọpọ̀ obìnrin míì táwọn fi ń sayọ̀ ni pé báwo ló ṣe yawó lé gáǹsì sí i so ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn máa fi ẹjọ́ bu ọkọ lẹ́nu ni hmm. àwọn máa fìtínà ọkọ wọn máa fìtínà mọ̀lẹ́bí ọkọ hmm. wọn máa fìtínà gbogbo èèyàn tó bá ti ń bọ́kọ ṣe hmm. lórúkọ pé àwọn fi hàn pé bìlísì ló gbé kalẹ̀ bìlísì báwo ṣebí àwọn rere ló yẹ kí wọn náà jẹ àbí àbùrọ̀ máa wá palẹ̀ mọ́ fúnra rẹ ni láti jẹ́ ìyàwó òfò kọ́lọ́ndàkùn kọ́ máa ṣe àwọn obìnrin wa lóbìnrin òfò. àmín. àyẹ̀lùgbọ́ ah, wa bí ẹ ṣe ń gbọ́ wa káàkiri àgbáyé ẹ tún lè máa wò wá lójúwe facebook ìkànnì wòmí wọ ẹ fi ọládùnní bílò ẹ fi wá ẹ rí èmi pẹ̀lú sheikh tí adijọ́ ń tukọ̀ ètò ẹ lọ́hùn. asalaamualeykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kọ yín orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kúmọ ọ̀dà kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé kí àwọn tẹ̀síra rawatib ṣé ìta bá ti pé ká ti tó ni àbí dandan ni ká fi síra fún. alhamdulilayi àwọn sunan rawatib àti gbogbo sọlá àti tá a bá fẹ́ ṣe hmm. sunna anabi sallallahu alaihi wasallam nìkan ni pé ká má máa ké fatia nìkan hmm. ká tún máa ké nǹkan lé lórí hmm. ká má máa ké fatia nìkan ká tún máa ké nǹkan kan lé lórí. ṣùgbọ́n ìyàtọ̀ náfìlà àti ọ̀ranyàn ni pé tẹ́ bá ṣe náfìlà tẹ́ wá ké fatia lásán fatia náà ti tó. Hmm. torí ẹ̀ iná ṣe ń pe fatia ní alkaafia ní tó ti tó wa hmm. ó tó wa bàbá kan kankan lè ṣùgbọ́n a gbọ́dọ̀ tún kíyèsí irú náfìlẹ̀ o irú àwọn náfìlẹ̀ ń bẹ tánàbí sallallahu alaihi wasallam ti sọ pàtó wàá ké fatia ń bẹ àti qul ya ayyuhal kafirun àti qul huwa allahu ahad gẹ́gẹ́ bí rakata alfajr àti gẹ́gẹ́ bí sunnatu tawaf hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti bẹ́ẹ̀ náà solatul witr anabi sallallahu alaihi wasallam fi hàn kí wàá ka sabbih isma rabbikal a'la lẹ́yìn fatiha àtàlà kọ̀kọ́ wàá ka qul ya ayyuhal kafirun lẹ́yìn fatiha àràkà kejì wàá kí qul huwa allahu ahad lẹ́yìn fatiha àti ràkà kẹta gbogbo àwọn ìtànàbí sallallahu alaihi wasallam láti fi hàn á pé nǹkan tó ké lẹ́yìn fatiha ni tó ké lẹ́yìn fatiha ni wàá sagbára láti rí i pé bẹ́ẹ̀ náà ni wọ́n náà ṣe. àwọn náfìlà míì tó wá jẹ́ pé àtinúwá ni ìwọ náà ló ṣe fúnra ara rẹ̀ so eléyìí náà èyí tó dáa ni kíkọ ọmọ kí fati alasan kó tún ké nǹkan kan lé àmọ́ wọn kí fati alasan lọ bá wa ké mbẹ kò burú. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight tí ẹ bá ṣe ń wò wá lójú ìkànnì wòmí wọ facebook ẹ tún máa bá wa share rẹ̀ káàkiri kó máa jẹ́ àǹfààní fún àwọn èèyàn míì náà hello. hello. ó kọ ibi ẹ ti ń pè yìí cousin láti lẹ́tà. kí ni ìbéèrè o. hello ó ti já ó já fúnra rẹ̀ náà ni o ọ̀dà hello. salaamaleykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. Taofik ló ń sọ̀rọ̀ láti Èkó. láti Èkó kí ni ìbéèrè yín. àwọn fẹ́ bèèrè pé lọ́wọ́ dókítà ń gbé pẹ́ńtẹ́mì alákọ̀ọ́kọ́ ni pé alákọ̀ọ́kọ́ ni pé ṣé lẹ́sẹ̀ pé kí ni tí ẹ̀ máa lọ sí ọ̀dọ̀ ẹ̀yà bíi olùmọ̀ kan nítorí àbí èèyàn níṣòwò tí wọ́n sọ pé nǹkan tí èèyàn àṣẹ ni pé èèyàn á ṣe sàárà fún àwọn ọ̀rẹ́ afọ́jú àbí àwọn oníbàárà ẹ̀yà bíi kí èèyàn fún wọn ní iye owó kan àbí kí èèyàn fún wọn lákàrà àbí ọṣẹ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn tó ń pín kí ni ó máa ti bẹ́ẹ̀ pé kí ni ó jẹ́ ọ̀mù tí tó máa ń mu tó tara tẹ́ pé òkè náà wọ́n tó ń ṣe pé ṣé èèyàn lè ṣe rúkìá fún tẹ́ pé kí ni ó lè fi kí ọ rẹ̀. ẹlẹ́kẹta ni pé ọ̀rọ̀ ní susac ṣé ṣé mustapha la máa pè àbí sinna. kò jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀ dọ́là kọ́mọ́lá kọ́ ẹ̀. alhamdulilayi wọn ní tá a bá ní ṣòro bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé gbogbo wa nínú ìgbésí ayé kò sẹ́nìkan nínú wa tí ò sí ìṣòro kan fún hmm. torí pàtó bá àtijọ́yè náà lọ́ọ́ máa bi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. tó wọn ní sáwọn alẹ́ lọ bẹ́ẹ̀ nìkan tí wọ́n á da sàrà kan pàtó fáwọn ike bọ́yá ẹyin ni ọ̀rọ̀ òfìsì sàrà àbí bọ́yá ẹsẹ̀ ni ọ̀rọ̀ àkófìsì sàrà àbákàrà òun náà ní kọ́ ọ̀rọ̀ àkófìsì sàrà àwọn afọ́jú ni kò sì fún ní pàtó hmm. àwọn aká nìkan wá kó o kó fún <laughs> àwọn arọ ńlọgbọdọ gbà hmm. òsì tàbí ṣùgbọ́n pé ìyẹn márùn nǹkan bá wọn àyàfi kọjá pọlọ àbánabi sallallahu alaihi wasallam ló dáa hmm. pẹ́ni tí ṣòro báyìí báyìí bá wà fún pọ́fupọ́ọ̀fù ni ó dín <laughs> tó dín pọ́fupọ́ọ̀fù ìyànà afọ́jú lọ́gbọ́dọ̀ kó lọ <laughs> afọ́jú nìkan lọ́gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ hmm. so àbí kó sì jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam lọ sọ bẹ́ẹ̀ kò á sí lọ́dọ̀ ọlọ́run kò sí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti sílé wọ̀ tọ ìsìlẹ̀ o ti lọ sọ́dọ̀ babaláwo nìyẹn rárá tó ń pè ní ti awo náà ara rẹ̀ náà nìyẹn tí ń sọ àwọn èèyàn di babaláwo ara rẹ̀ náà nígbà ah, tọwọ́ pa kàdásàrà fún ọ ìyẹn dàrú rẹ̀ àkàrà sọ́dọ̀ àti bíjà fún. ẹ sọ o ti wá gbọ́dọ̀ jẹ pákọjú lọ gbọ́dọ̀ fún <laughs> àkàrà òun sì gbọ́dọ̀ ju mẹ́ẹ̀ẹ́dógún lọ àlẹ́ rí nǹkan bí ẹnìkan nù wọ́n sọ pé wọ́n ní ẹ̀rù yín ń bà wọ́n hmm. wípé ẹ fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ sílé àwọn babaláwo bá ah à àwọn èso babaláwo ọlọ́run má jẹ́ kódà àmọ́ ti ń já worí nítòkàn máa ń ṣẹlẹ̀ ní kété yẹn bá wà nù sòro àwọn bàbá wa lè dá fún pé kọ́ rẹ̀ yan ọgọ́rùn ah, ah. kó wá fi mọ́kàndínlọ́gọ́rùn kó fi ṣe sàrà ẹyọ kan ṣoṣo ni kó fi sínú àpò rẹ̀ lórí pé tí ń fi ọ̀bọ̀ sí i kí ni wọ́n ń pè sí àwo náà ń pè àwo náà sọ̀rọ̀ lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ọkàn dára àṣírọ́ <laughs> wọn lẹ́nìkan mutí ọwọ́ hmm. ajé alámupara pé sínú oògùn tá a lè fi tọ́jú irú rẹ̀ náà ní ká ṣe rúkìá fún hmm. kó lè bá a bọ́ lọ́wọ́ ọtí mu ọtí mu mọ̀ bùkátà rúkìá ṣètọ́nì ti ń jẹun lórí ẹ̀ náà lẹ́wọ́ náà láti gbá dànù wípé kọ́ mọ̀ mú ti má kọ́ mọ̀ mú ti má nítorí pọ́ títí mu òun gan gan gan gan ni ti ń dà láàmú tẹ bá ti rí ọtí tẹ bá ti rí gbà kú lọ́dọ̀ rẹ̀ kò bùkátà rúkìá hmm. kò bùkátà rúkìá wọ́n ní ṣé kí ṣòkòtò wa àbẹ̀wò wa àbágbádá wa àbí lọ́ọ̀dì wa kọ́ ma lójúgun àbí kọ́ ma tayọ kókósẹ̀ ṣé nǹkan kan tá a kàn lè pè ní nǹkan tí ń sọ̀ràn àyàn a fẹ́ pé kéèyàn ṣe bẹ́ẹ̀ àmọ́ kì í sọ̀ràn àyàn àbọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni o hmm. ojúlówó ọ̀ràn àyàn nítorí wípé nínú òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà bá sọ wípé nǹkan báyìí hmm. tó o bá fi lè ṣe tó o bá fi lè tayọ ẹnu àlàyé iná sẹ́lẹ̀yìn wọn ń pè mustahabi. rárá o. rárá eléyìí o títa kò fi yín wọn ń pè ní kabiratun minal kaba'ir. la ilaha illallah. ètò túmọ̀ sí kẹ́nikẹ́ni tí ẹ̀wù rẹ̀ ṣòkòtò rẹ̀ agbádá rẹ̀ ìlọ́dì rẹ̀ ó ń kó wọn bá wọ̀ tó bá ti lè tayọ kókósẹ̀ rẹ̀ ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé ìlérí tí ń bẹ fún ọ lórí rẹ̀ ni pé iná lọ́wọ́. so eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi. Mm. ká sì yé dásàkásà káyé tanra wa dànù hmm. tó bá rẹ nìkan ní ìsìn tí ṣòkòtò tiẹ̀ máa lójúgun hmm. wọn wàá da yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ anabi lẹ fi ń ṣe yẹ̀yẹ́ yẹn nígbà tẹ gbádùn sọ anabi lẹ fi ń rẹ́rìn yẹn sọ nítorí pé lẹ́yìn gbogbo nǹkan tí ń ṣe anabi ló fi jọ anabi hmm. ló ní ká máa ṣe bẹ́ẹ̀ wọn náà pé bá bá pọ máa tábà lẹ́yìn tó mú yín máa fi ẹnu ṣòkòtò tí yín sọlẹ̀ kò dájú pé ẹ lè sọ máa tatọ ẹlòmíì ẹ̀sìn ló ṣe ọ̀pọ̀lọpọ̀ rọ so ẹ wọn a máa tún wá fi ẹnu sáta wọn wípé àwọn ọmọ tí ń wọ àwọn ṣòkòtò àbúrò wọn ni ṣòkòtò àbúrò wọn ni wọ́n ń wọ̀ ni ló fi jẹ́ bóńfò àwọn sì sọ pé kí ló mẹ́yìn náà máa wọ tàwọn ẹ̀gbọ́n yín kò dájú pé ẹ nítorí pé tàwọn ẹ̀gbọ́n yín tẹ̀ ń wọ náà ń wọlé so kátẹ ló fi Ọlọ́run káyé fẹsẹ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́ torí pé ní tí wọn fẹsẹ̀ Ọlọ́run sí yẹ̀yẹ́ ó lè di kèfèrí yàtọ̀ sí pé bí n bá wá ń tako tó fi Ọlọ́run bá ní àgbọ́dọ̀ tako iná ní sí kọlọmọsí jazakumullahu khairan ẹ jẹ́ kí a wo ìpè ẹyọ kan péré sí kó tó di pé a máa lọ ẹ lọ́wọ́. wa salaam wa rahmatulahi wa barakatu ìbéèrè yín pápápá tó kọ yín. ìbéèrè mi ni pé ọjà kan mẹ́ta ń fẹ́ béèrè. ee ẹ ọjọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́. àwọn jẹ́ ti financial help láti ẹ̀dọ́ ẹ̀ tí a pé ó máa ń gba owó ní conventional bank bí àwọn yìí nìkan kan yẹn ṣá lè six financial bí kò mọ fún ìlọjì àbí kankan bẹ́ẹ̀. aláìsàn mi ẹlẹ́sìn mi pé kí ni ìhà tí Islam tó kọ sí kéèyàn máa ta contraceptive àwọn oògùn tí ó máa ń tó ti jẹ́ kí obìnrin olóyún tó bá níbàlòpọ̀ kí ni ìhà Islam kọ sí kéèyàn máa ta fún àwọn obìnrin àti kí ni ìhà Islam kọ sí kéèyàn máa ta oògùn ṣe àwọn family planning kankan yẹn. àti ẹgbẹgbẹ méjì yẹn sa. ọ̀dà ẹ má bínú torí ọjọ́ tó ti lọ ni tó bá dìgbà mí inṣàlá. alhamdulilayi ẹni tí ẹ fẹ́ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ hmm. ọlọ́run bọ̀ ọ̀bẹ yín pé kẹ́ ẹ béèrè iṣẹ́ tí ń ṣe hmm. àyàfi tó bá hàn sí yín hmm. wípé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ tí ọ̀tọ̀ ni ọ̀nà títí ń rówó ọ̀nà tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ ni owó ìlélówó rẹ̀ so irú eléyìí ẹ gbọ́dọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ torí pé òfin Ọlọ́run ni pé wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan ẹ ràn ara yín lọ lórí dáadáa ni mo ràn ara yín lọ lórí àìdá hmm. so eléyìí jẹba hmm. so amẹ́nìkan kan wàá bá yín fún rí pọ̀ bọ́ sínú ṣòro wọ́n fẹ́ kọ́ gbowó yìí kó fi máa bá bísínẹ́sì rẹ lọ ẹ nídìí láti máa béèrè kí bọ́lá ti rówó yìí hmm. iṣẹ́ kí lẹ́ ń ṣe àjẹpọ̀ pẹ̀lú ìyá kò ní kan sí. tó bá dán ọ lójú pípé sẹ́tí ọ̀dà iṣẹ́ burúkú ni bí ajalè ajalè rówó ni dánadáná ni hmm. owó èlé ni máa ń gbà hmm. owó èlé ni máa ń jẹ so irú eléyìí wọn gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀. tó wọn ní àwọn oògùn tí mọ́kóbìnrin ọmọ jẹ̀pọ̀ lóyún hmm. lẹ́yìn ìbálòpọ̀ sọ́tọ̀ pé kọjá pé àwọn máa ta so àbí àwọn oògùn tó yẹ kí wọ́n máa fi dá ọmọ bíbí dúró bóyá dìgbà kan àbí tí wọ́n máa fi dá dúró títí láéláé sọ yẹ káwọn máa ta. So, so àkọ́kọ́ ni pé sáǹfààní bẹ́ẹ̀ nù àwọn yẹn ni ètò hmm. islam nǹkan tí máa ń wò ni pé tí nǹkan bá sáǹfààní àbáǹfààní rẹ̀ lọ pọ̀ ju aburú rẹ̀ lọ kò sí kò sí tó burú àmọ́ tó bá pé ìnira rẹ̀ lọ pọ̀ jù àbí ìnira lásán ni gbogbo ẹ̀ islam ò lè fara mọ́ torí de eléyìí ó sì ṣe kọ́jọ́ pé gbàmí wa tóbìnrin ṣẹ̀ṣẹ̀ bímọ tó sì jẹ́ pé nǹkan ẹ̀jẹ̀ bímọ rẹ̀ ti dá wọ́n fẹ́ níbàálòpọ̀ pẹ̀lọ́kọ rẹ̀ àmọ́ wọn fẹ́ kóyún ó dúró nítorí pé ọmọ yìí ò tí ì ọmọ ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin lọ. Hmm. so eléyìí á jẹ́ pé tó bá lo orú oògùn yẹn gbà yẹn à ń bẹ́ lọ́nkọ́ má burú hmm. lópin ìgbà tó bá pé kò ní bí aburú mi fún hmm. nítorí pé ẹ lè lo oògùn ní ìsìn kọjá pé oògùn orí fọ́ ni abínú rùn. so tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ ni so eléyìí á dùn báwọn naam uh, jazakumullahu khairan inshallah bí wọ́n ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr osorogbe ìgbàdébọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center aishanu ajé ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń da àwọn ìbéèrè wa pẹ̀lú abu amina tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wa ọ̀làdùnní belò ló tèmi títí ọjọ́ mẹ́jọ ni mọ̀dágbére fún wa pé sálámù alaykum